jẹ́ pé òkè òkun ni wọ́n ti ń gbọ́ wa ní ìsìn tí wọ́n sì fẹ́ jẹ àǹfààní àti ní ilẹ̀ ńbẹ̀ àti phase one o àti phase two o àti phase three o kí ni tẹlifóònù nọ́mbà tí wọ́n lè pè yín sí láti béèrè àlàyé sí àti láti jẹ nínú àǹfààní tẹ ló wà ńlẹ̀. wọ́n lè pe zero eight zero nine eight nine nine one zero six seven. lẹ́ẹ̀kan sí. zero eight zero nine eight nine nine one zero six seven wọ́n dẹ̀ lè lọ sórí google gan kọ́kọ́ tẹ splash estate wọn ò ní láti wá jù náà splashestate.com bẹ́ẹ̀ ni splashestate.com bẹ́ẹ̀ ni tọ́ba tẹ ẹ̀kọ́ tẹ splash estate wọ́n á rí wọ́n lè béèrè ìbéèrè tó bá wù wọ́n. ẹ ṣeun adúpẹ́. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. fresh fm abẹ́òkúta one oh seven point nine fresh fm one oh seven point nine Abẹ́òkúta. olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ àwọn tó tẹ̀dó sínú ayé gan ni ìṣòro tí ayé ní tí wọ́n sọ ayé di ogun dọdẹ ẹja lẹja ń sanra lára àwọn tó tẹ̀dó sínú ayé ni ọ̀gẹ̀dẹ̀ wo kòkó yè tán ó padà wá di burúkú èèyàn ní sọ̀rọ̀ di èèyàn èèyàn sọ̀rọ̀ di èèyàn tán ó wá kó gbogbo òlu ní papámọ́ra ọlọ́run ló mẹjọ́ dá o ẹni jàmàlà tán tó fọwọ́ ẹ̀ nu àwọn tẹ́bi ń pa lẹ́nu pé gbogbo wọn ni wọ́n ti jẹun yó bámúbámú ọlọ́run ló mẹjọ́ dá ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà babaláwo fresh confam ifáfẹ́mi o. ẹ ó fi ọwọ́ àtàyè wọn lẹ́nu ẹ̀ mm. ọ́ yóò hàn tẹ̀sí inú ẹ̀. <laughs> ǹjẹ́ kí ni. ǹjẹ́ ifá ní ọ̀pẹ́ rẹ̀ ṣojú yèrèyèrè àdíáfódùmọ́lá bùfódù kẹ̀kẹ́ eléyìí tó lóun ó bífá bífá ti ń ronì ó ní owó lèmi ń wá tẹ́mi ò rí ifá ni ó máa rò fún lọ́jọ́ gbogbo aládé wá fẹ́ lẹ́dẹ̀ rúbọ ó ń pé gbẹ̀dẹ̀ ṣálára ó máa dẹ̀mí ẹ̀dùn mo wá fẹ́ lẹ́dẹ̀ rúbọ gbẹ̀dẹ̀ ṣálára ó máa dẹ̀mí ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ni olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀ngbẹ̀ èdè babaláwo fresh bíṣọ̀bù àgbà níléeṣẹ́ rédíò eléyìí tá a wà yìí lórí afẹ́fẹ́ ẹ̀ tún kú ojúmọ́ father of innovation àgbà yẹn ló rúbọ́jú ni. náà kí ni kí ló dé tó yẹ pé tó bá dárúkọ ẹ o kì í fi babaláwo fresh sí. bíṣọ̀bù ni táyà. Mm-hmm. mi sọ pé kó má fi bíṣọ̀bù sí ọ̀gá ìsìn babaláwo fresh ASP nìyẹn. so ok. father of innovation ni mo gbà mọ̀jú bèrè bó ṣe jẹ́ ìwọ mọ interview ṣe fún yàn náà. dúró náà dúró eléyìí wá interview program o sì máa kọjá sórí gbangba dẹkun kí ló dé tó máa fi babaláwo fresh sí. ọ̀ndàjì ni part time ni kò ṣe sọ sọ. part time ni. Part-time. àwọn ah, àti mọ̀ pé wọ́n ti mọ̀ pé mọ̀kọ́ tó ń sọ ó ní speech ní sí ó tún ní part time ṣé ẹ ti rí nǹkan tí mo fẹ́ kẹ́ gẹ̀ẹ́tì nìyẹn ẹ jẹ́ kí á wo àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní ìwé ìròyìn Nigerian Tribune bàbá Ìbàdàn ìmàlẹ́ ń fàlàfíà ó wà lọ́wọ́ wa lónìí ìwé ìròyìn Nation ìwé ìròyìn Vanguard ojú òpó pen pushing àti ìwé ìròyìn platform times. èmi náà níwèé ìròyìn platform times ìwé ìròyìn pen pushing ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àti ìwé ìròyìn premium times. ẹ jẹ́ kí a máa wo àwọn àkọlé ọlọ́kan òòjọ̀kan tó wà lójú ìwé àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lónìí akíntóyè ìgbòho àti àwọn ẹgbẹ́ẹgbẹ́ nílẹ̀ yorùbá tí wọ́n jẹ́ mọ́kàndínláàádọ́ta ni wọ́n ti wọ́ Buhari Malami àti àwọn tó kù lọ sí iwájú ilé ICC ìwé ìròyìn Nigerian Tribune. nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí àkọlé kan rèé tí mo kàn tó sọ wípé ìjọba àpapọ̀ fẹ́ dọ̀rẹ́ pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Korea lójú ọ̀nà àti jẹ́ kí ẹ̀ka ìwakùsà kó túbọ̀ gbé búgẹ́búgẹ́ kó túbọ̀ lówúra sí i nínú ìwé ìròyìn Punch ni mo ti rí i aláṣẹ Buhari yóò ṣe ìfilọ́lẹ̀ ìpèsè omi àti àwọn àkànṣe ọ̀nà kan ní ìpínlẹ̀ Castilla lónìí ìwé ìròyìn Nation. nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí dandan lówó orí ọ̀ràn láṣọ ìbora bàbá tẹ ìtẹ́ fọba bí ò bá tètè jókòó ń bẹ̀ ó ṣeé ṣe kí rédèrèdè ó máa wáyé lórí ẹ̀ àkọlé kan rèé tó ní ẹ ṣe àmúṣẹ lílo àwọn afárá ẹlẹ́sẹ̀ ní dandan lówó orí ọ̀ràn láṣọ ìbora lójú àwọn òpópónà márosẹ̀ àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣojú ló sọ fún àjọ ìṣojú pópó FRSC bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Punch. iléeṣẹ́ ológun ilẹ̀ wa nàka sí ẹgbẹ́ ESN wípé wọ́n pa sójà méjì ní ẹnugun ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí wọ ni àwọn gómìnà mẹ́rìndínlógójì lábẹ́ àtíbàbà ẹgbẹ́ tí wọ́n pè ní Nigeria Governors Forum àwọn ni wọ́n ti kọminú lórí àwọn àyípadà kan eléyìí tí wọ́n sọ pé ó wà nínú àbádòfin ọ̀rọ̀ iléeṣẹ́ epo petro àti àlàkalẹ̀ lónìrànràn níléeṣẹ́ epo petro àpapọ̀ ilé wa wọ́n ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ ń bẹ ń bẹ kí ni kùdìẹ̀kùdìẹ̀ náà kúlẹ̀kúlẹ̀ ń bọ̀ nínú ìwé ìròyìn punch. ìwé ìròyìn nation níbẹ̀ láti pàdé àkọlé yìí níbi tí kanu ti ń béèrè wípé kán gbé òun kò láhàámọ́ àwọn òṣèlétò àbò dss kí wọ́n gbé òun lọ sí ọgbà àtúnṣe tó wà ní kùjé ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn punch ni mo ṣì wà níbẹ̀ ni mo ti rí àkórí kan eléyìí tó jẹ́ kó di mímọ̀ wípé òtútù burú àwọn èèyàn ni wọ́n ti di aláìní lé lórí o lólúlu ilẹ̀ wa látàrí bí àjọ kan eléyìí tó ń ṣe kò kárí tó sì ń ṣèkápá olúlu ilẹ̀ wa àbújá bó ti ṣe dá àwọn ilé kan wó lulẹ̀ eléyìí tó ń lọ bíi mẹ́tàléníàádọ́rin ó lé ní irinwó four hundred and seventy three nínú ìwé ìròyìn punch. àtẹ̀jíṣẹ́ èyí tó lé ní ọgọ́rùn-ún mẹ́sàn-án ni mo gbà lódìdí ọjọ́ kan lórí ẹ̀sùn wípé wọ́n fẹ́ ṣe màgòmágó sí àbádòfin tó wà fún ètò ìdìbò lawan ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn punch ẹnìkan rèé o tó máa farapa nínú mọ̀lẹ́bí fúlàní kan látàrí fàákàjà lórí ọ̀rọ̀ wípé èmi ni máa ṣú ìyàwó bọ̀dá wa lópò ìwọ́kọ́ nínú ìwé ìròyìn punch ló ti ń bọ̀. bọ̀dá yóò ní ẹ inú ìwé ìròyìn punch àwọn ẹbí fúlàní kan kwara ni. ọgá <laughs> mo lè sọ ẹ mo ní wàá ní kí n béèrè kó o dẹ sàn fún mi bàtà wà nù mọ́tò ẹgbẹ́ <laughs> mi lè gbé bàtà ọwọ́ àwọn ọlọ́pàá tún tẹ ọ̀pọ̀ afurasí lórí ikú ọ̀gá àgbà iléeṣẹ́ tẹlifíṣàn Super TV èyí tí wọ́n dẹ́mi ẹ̀ légbodò ìwé ìròyìn Nation. nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí àkọlé kan tó rèé tó ń jẹ́ kó di mímọ̀ ìpè fún ti ayẹyẹ ọdún iléyà wọ́n ní fẹ́rẹ́ jogi òun ló máa wáyé o nípínlẹ̀ Katsina àti Daura wọ́n ní àwọn ayẹyẹ kan ó máa ń wáyé lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún iléyà wọn ní ní báyìí kò ní lè sí yẹn mọ́ fún tọdún yìí nígbà tó jẹ́ pé àkànṣe àdúrà ak forty seven eléyìí tó wọlé àṣẹ ní mọ̀nàwá òun ni wọ́n fẹ́ gùn lé ọ̀rọ̀ pàǹgẹ́ ṣíkiri kò sí yẹn nínú ìwé ìròyìn punch. ìwé ìròyìn pen pushing níbẹ̀ láti pàdé àkọlé yìí níbi tí ìjọba ìpínlẹ̀ Ògùn ó ti ní òun yóò ṣe àgbékalẹ̀ ìlànà kan lórí ẹ̀rọ alágbèéká níbi tí àwọn èèyàn yóò máa fi ẹ̀dùn ọkàn wọn ṣọwọ́ sí ìwé ìròyìn pen pushing ló mú ìyẹn wá. nínú ìwé ìròyìn punch lélẹ́yìn náà ti wá o tó sọ wípé ó tún rúgbó bọ̀ rògbòrí ẹ̀ lọ́gbọ́lọ́gbọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mà tún ti ń fẹjú kẹ́kẹ́ sí i látàrí bí àwọn ọmọ jàǹdùkú àwọn ọmọ gànfẹ kan bí wọ́n ṣe lọ ilé ẹgbẹ́ ẹ̀yà kan nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní kódà àwọn ọmọ jàǹdùkú yìí face mask ò ní wọ́n lò nínú ìwé ìròyìn Punch. ṣó le tó yẹn ni ọkọ kan rèé ni wọ́n fẹ̀sùn kàn pé ńṣe ló gbẹ̀mí ìyàwó ẹ̀ nítorí pé ìyẹn ò faralẹ̀ kó ṣe ṣàǹṣeréṣin ìwé ìròyìn pen pushing. ẹ wo ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta bẹ́ẹ̀ bá ń gbọ́ pọ̀ létí ó wúwo lọ́wọ́ tààrọ̀ yìí ni wọ́n ń pè bẹ́ẹ̀ à ń padà bọ̀. See you this one wey you happy like this you chop money ni. wetin i chop pass money o oh, because as you see me so this layer don set. as you yarn me na. see i go yarn you the ogbonge name in land and properties revolution plus property don come back with another one wey dem dey call ileya extraordinary promo. ewawu. Eh, eh, yes so oh, from june fourteenth till august thirty when you subscribe into any of their properties wey dey lagos abeokuta shimawa ibadan and abuja just pay shikini money between fifty thousand. thousand naira to three million naira or more. You get to win bags of rice, oil, food seasoning, salt, chicken, ram, even live cow. You never finish, oh! You fit even spread your remaining payment for six months without interest. For more information, you fit visit their website for www.revolutionplusproperty.com or call 0811 283 5555 0811 286 5555. No forget say terms and conditions They sha oh. Revolution Plus Property affordable housing. ọlọ́run olúborí òun ó kú iṣẹ́. bàbá àti màmá olúborí ti dé ó ti yá o àkókò ìyanu mi ìwọ náà sọ tiẹ̀ ẹ tún yáyá ẹ máa bọ̀ lórí òkè àfílà amúlòkọ ìbàdàn kájọ gbàdúrà. bẹ́ẹ̀ni o àkókò ìyanu mi la kò ní ìpàdé àdúrà yìí. tọ̀sán tóru la fi máa gbàdúrà láti mọ́ndé ọ̀sẹ̀ yìí. july twelve títí wọ sunday july eighteen ọdún yìí. lórí òkè àfilà mountain of fire. bàbá àti màmá wòlíì olúborí máa wà lórí òkè lọ́jọ́ méjèèje. kó kánsẹ́lì nàtàdúrà fún gbogbo oníkojúkò tó bá wà. kò sẹ́ńtọ́ wá tí ò ní rí yanu gbà. ọlọ́run orí òkè àfilà kàkàrà. ẹ̀yẹ́ bẹ̀rẹ̀ orí òkè àfilà. ẹ tún zero zero two three three eight one four one seven tàbí zero zero three four zero three seven two nine seven. àkókò ìyanu rẹ ti tó lórúkọ Jésù gbàgbẹ́. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti iléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ lè darapọ̀ lójú òpó ti facebook ẹ kọ sáàsì fún fresh one oh seven point nine fm abẹ́òkúta ẹ láìkí péjì yẹn gbogbo àwọn ìròyìn tábàdẹ̀ka èyí tí ẹ bá ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ sọ lórí ẹ̀ ẹ má bẹ́ẹ̀ bú ẹ fi ṣọwọ́ sójú òpó facebook yìí tó bá tó àkókò a máa padà kà á ìròyìn tí a fi ṣíde ètò tòní òun la bá pàdé nínú ìwé ìròyìn Nigerian Tribune níbi tí a ti kà á wípé aṣáájú fún ẹgbẹ́ ọmọ Yorùbá ni tí a mọ̀ sí ìlànà ọmọ Oòduà ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè àti ajàfẹ́tọ̀ ọmọ Yorùbá ni Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Ìgbòho pẹ̀lú àwọn ẹgbẹ́ míì tó jẹ́ ẹgbẹ́ ọmọ Yorùbá tí wọn ò dín ní mọ́kànléláàádọ́ta ni wọ́n ti kọ ìwé ìfisùn alábala mẹ́tàdínlọ́gbọ̀n ṣọwọ́ sí ilé ẹjọ́ àgbáyé tó ń bójú wo ọ̀rọ̀ ọ̀daràn tí a mọ̀ sí International Criminal Court èyí tí wọ́n sì kọ ìwé ìfisùn ló tako aláṣẹ orílẹ̀ yìí Muhammadu Buhari níbi tí wọ́n ti nàka àbùkù sí aláṣẹ wípé ó ń fipá kan igbá kan bọ̀kan nínú ó sì ń fi ọmọ kan rẹ ọmọ kan lẹ́kún lórí ọ̀rọ̀ ìwà ọ̀daràn bákan náà ni pé wọ́n tún fi ẹ̀sùn kàn wípé ó ń gbógun ti àwọn èèyàn ẹ̀yà yorùbá lẹ́kìtì ọ̀yọ́ ọ̀ṣun oǹdó ògùn òkun ní ìpínlẹ̀ kogi àti láwọn àwọn ìpínlẹ̀ kan láwọn ìlú kan ní ìpínlẹ̀ kwara nínú ìwé ìfisùn náà tí wọ́n kọ lára àwọn tí wọ́n fi orúkọ wọn sí pé wọ́n jọ pamọ́ pọ̀ máa ṣíná fún ilẹ̀ yorùbá láti rí alákòóso fún ètò ìdájọ́ tó tún jẹ́ amòfin àgbà lórílẹ̀‐èdè yìí abubakar malami ẹnìkan tó ti gbà kan rí jẹ́ olórí àwọn ọmọ ogun ilẹ̀ tukọ̀ buratai ọ̀gá àwọn ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa ìyẹn ibrahim idris àti muhammed adamu ọ̀rọ̀ náà wọ́n tún fi ẹ̀sùn náà wọ́n tún fi kan ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ẹ̀ṣọ́ ibodè nílẹ̀ wa Ahmed Ali pẹ̀lú ẹni tó wà nípò lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá Akali Baba nínú ìwé ìfisùn náà èyí tí wọ́n fi ṣọwọ́ sí ilé ẹjọ́ tó ń gbọ́ awuyewuye ẹ̀sùn ìwọ ọ̀daràn lágbàáyé ẹ̀náwó mú ìwé ìròyìn Nigerian Tribune kí ẹ̀ka kúlẹ̀kúlẹ̀ ròyìn náà níbẹ̀. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ lèmi ti rí o wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà òun ló ti ń pété pèrò báyìí láti jọ dọ̀rẹ́ pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Korea lójú ọ̀nà àti ṣe àmúgbòòrò ẹ̀ka ìyẹn ẹ̀ka ìwakùsà àti kí ètò ọrọ̀ ajé ilẹ̀ wa kó lè túbọ̀ gbé pẹ́ẹ́lí sí i wọ́n ṣípayá eléyìí nínú àtẹ̀jáde kan tí wọ́n pè ní ìwakùsà ìjọba àpapọ̀ wọ́n rawọ́ ẹ̀bẹ̀ fún àgbékalẹ̀ eléyìí tó mọyán lórí nípa ti àjọṣepọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Korea láti mú ìdàgbàsókè eléyìí tó kẹtẹ̀ǹfẹ̀ tó gàgàrà bá iléeṣẹ́ ìwakùsà àti ìdàgbàsókè irin lórílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́rú àná àtẹ̀jáde náà òun ló jẹ́ kó dé mọ̀ pé bẹ́ẹ̀ ò bá mọ̀ ìjọba àpapọ̀ wọ́n ń jà raburabu nínú akitiyan láti ṣe àmúgbòrò ètò ìpawọlé orílẹ̀-èdè yìí kí wọ́n sì mú àgbéǹdébà kó lè padà sí ipa ọ̀nà àṣeyọrí fún ìdàgbàsókè eléyìí tó ká màmá ìpèsè iṣẹ́ ríṣe fún àwọn tí wọ́n kàn ń fẹsẹ̀ gbàgbòrò kiri tí wọ́n rí kan ṣe kan láti pàṣẹ ẹ̀ẹ̀ka tí wọ́n ti ń wakùsà ó wàá jẹ́ kó dì mọ̀ wípé ní báyìí ìjọba àpapọ̀ òun ni wọ́n ti fìdí àjọṣepọ̀ eléyìí tó lọ rìn pẹ̀lú Korea wọ́n ti fi kalẹ̀ kà wọ́n wá jẹ́ kó dìmọ̀ pé nígbà tó ń gbàlejò aṣojú orílẹ̀-èdè Korea sórílẹ̀-èdè Nàìjíríà Kim Yong Chan wọ́n ní alákòóso fọ́rọ̀ ìwakùsà àti ìdàgbàsókè ìrìn Ọlámilékan Adégbìtẹ́ òun ló jẹ́ kó di mímọ̀ wípé bẹ́ẹ̀ ò bá mọ̀ àjọṣepọ̀ eléyìí tá a fẹ́ jọ gùn léyìí ó ní àwọn àǹfààní bàǹtàbàǹtà tó pọ̀ yamura tí ò lópin tó sòdò sínú ẹ̀ gẹ́gẹ́ bí alákòóso ọ̀hún ṣe sọ iléeṣẹ́ ìwakùsà lórílẹ̀‐èdè nàìjíríà yóò jẹ́ àǹfààní tó pọ̀ láti pàṣẹ orílẹ̀‐èdè korea eléyìí tó ní àwọn ìmọ̀ ẹ̀rọ ti gbàlódé tó pọ̀ yamura síbẹ̀ nínú ọ̀rọ̀ tirẹ̀ náà alákòóso níléeṣẹ́ tó wà fọ́rọ̀ ìwakùsà àti ìdàgbàsókè ìrìn dókítà uchechu Ku Oga òun náà jẹ́ kó di mímọ̀ wípé ní báyìí o orílẹ̀-èdè Korea wọn yóò máa rọ́ kẹ̀tíkẹ̀tí wá sórílẹ̀-èdè Nàìjíríà láti lè máa wá ṣe àmúlò àwọn ohun àlùmọ́ọ́nì eléyìí táwa náà ní lọ́dọ̀ wa aṣojú orílẹ̀-èdè Korea sílẹ̀ Nàìjíríà òun náà ó ṣì pàyà wípé bẹ́ẹ̀ ò bá mọ̀ àwọn iléeṣẹ́ Korea tó ń lọ bíi mẹ́tàlélógún òun ló ti fìdí kalẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ pé yóò rọrùn ìyẹn àwọn ètò eléyìí tó ń ṣàtọ́nà fún okòwò tó rọrùn bí ẹ̀kọ́ ní ṣíṣe àtàwọn ìdókòwò tó gbóúnjẹ fẹ́gbẹ́gbàwó bọ̀ ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ níbẹ̀ ló lùtẹ̀ sí. ẹni tí ó sọ pé òwò tẹ́rù ó túmọ̀ sí pé ìwọ̀nba tó fẹ́ fi tanná òun ló mú dání olórí ilé ìgbọ̀nsọ̀fin àgbà lórílẹ̀‐èdè yìí ahmed lawal jẹ́ kó di mímọ̀ ìpè lódìdí ọjọ́ kan ṣo péré òun gba àtẹ̀jíṣẹ́ tí kò dín ní ọgọ́rùn-ún mẹ́sàn-án lórí ẹ̀rọ ìpè òun olórí ilé ìgbìmọ̀ ṣòfin àgbà ilé wa ló ṣe àlàyé ìpè rọ́pá ní ẹ̀sùn kan èyí tí wọ́n fi kan ilé ìgbìmọ̀ ṣòfin àgbà wípé àwọn ti fi abala kan àwọn ti fi kún àbádòfin èyí tó wà fún ètò ìdìbò nílẹ̀ wa gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní lára àwọn ẹ̀sùn tí wọ́n fi ń kan àwọn ní wípé ńṣe ni àwọn ti fi abala kan sínú àbádòfin náà èyí tó fi òfin de gbígbé èsì èsì ìdìbò jáde lórí ẹ̀rọ ayélujára ó ṣe àlàyé wípé bí wọ́n ṣe fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún sójú òpó ayélujára ẹ̀rọ oníbánisọ̀rọ̀ òun àti ẹni tó jẹ́ olùdarí nílé ìgbàfin ti àwọn aṣojú nílẹ̀ wa ìyẹn Fẹ́mi Gbàjàbíàmílà ó ní lọ́jọ́ yẹn nìkan ṣoṣo ó ní òun gba àtẹ̀jíṣẹ́ èyí tó lé ní ọgọ́rùn-ún mẹ́sàn-án ó ṣe àlàyé wípé lára ẹ̀sùn tí wọ́n tún fi kan àwọn ni pé ń ṣe ni àwọn ń dọ́gbọ́n sí àbádòfin ètò ìdìbò náà lọ́nà èyí tí yóò fi gbé àwọn lẹ́sẹ̀ ó wá ṣàlàyé wípé àwọn tí wọ́n fi ẹ̀sùn kan àwọn yìí ló dàbí ẹni pé àìmọ̀kan ló ń dà wọ́n láàmú àbí wọ́n gbà kí àwọn kan kí wọ́n máa lo àwọn ṣiṣẹ́ láwà ló sọ àwọn ọ̀rọ̀ yìí di mímọ̀ lákòókò tí ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé lórí ọ̀rọ̀ ètò lórí ọ̀rọ̀ àjọ INEC nílé ìgbìmọ̀ asòfin àgbà ń jábọ̀ lórí iṣẹ́ tí wọ́n ti ṣe lórí àbádòfin náà ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ náà aṣòfin àgbà Kabiru Gaya láti ìpínlẹ̀ Kano ló sì gbé àbájáde iṣẹ́ wọn kalẹ̀ níwájú ilé ìgbìmọ̀ lódìdí ọjọ́ kan ṣoṣo péré mo gba àtẹ̀jíṣẹ́ èyí tó jẹ́ ọgọ́rùn-ún mẹ́sàn-án láwà ló sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn nation ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí àwọn gómìnà bẹ̀lú àtẹ́lù ìsọ̀rí àwọn èèyàn tó fẹ́ máa ṣèkápá iléeṣẹ́ epo petro nnpc wọ́n sì pè fún àyípadà eléyìí tó wọ̀n gédéǹgbé tó sì ṣe é fojú rí òun làkọlé ìròyìn nínú ìwé ìròyìn punch wọ́n ní àwọn gómìnà láti gbogbo ìpínlẹ̀ mẹ́rìndínlógójì nílẹ̀ wa lábẹ́ àtíbàbà ẹgbẹ́ tí wọ́n pè ní Nigeria Governors Forum àwọn ni wọ́n ti fi àìdùnnú wọn hàn o lórí bí wọ́n ṣe ń pète pèrò kan láti jẹ́ kó jẹ́ pé ìjọba àpapọ̀ nìkan ni yóò máa ṣèkápá iléeṣẹ́ epo petro ilẹ̀ wa NNPC gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé ó wà nínú ìwé òfin ìyẹn àbádòfin iléeṣẹ́ epo petro tí wọ́n ṣe buwọ́lù láìpẹ́ yìí láti pàṣẹ ilégbèmọ̀ àwọn gómìnà ni wọ́n sọ eléyìí pẹ̀lú àlàyé pé iléeṣẹ́ epo petro àpapọ̀ nnpc ẹ rọra fílẹ̀ bó ṣe wà bí ohun gbogbo bó ṣe ń lọ lóní gerege ẹ má jẹ́ kí wọ́n dabarú ẹ̀ ẹ má jẹ́ kí wọ́n tún ṣe nípìn o àwa faramọ́ bó ṣe wà yìí ṣùgbọ́n a ò faramọ́ ète àti èròǹgbà abáàdì kan eléyìí tó fẹ́ẹ́ jẹyọ níbi tí wọ́n ti fẹ́ sọ pé ìjọba àpapọ̀ òun ni yóò máa ṣe ìkápá iléeṣẹ́ epo petro àpapọ̀ ilé wa NNPC tí wọ́n sì máa bẹ́ gidina àwọn ìpínlẹ̀ gbogbo àtàwọn gómìnà wọn ní èyí wà nínú ìwé kan tí wọ́n fi síta lópin ìpàdé orí ayélujára ìkejìlélọ́gbọ̀n irú rẹ̀ tí wọ́n ṣe lọ́jọ́rú àná alága ẹgbẹ́ náà tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkìtì Káyọ̀dé Fáyẹ̀mí tó buwọ́lu àtẹ̀jáde náà òun ló jẹ́ kó di mímọ̀ wípé iléeṣ iléeṣẹ́ nnpc bó ṣiṣẹ́ wàyí tí gbogbo wa tá a jọ ń bójútó tá a jọ ń ṣèkápẹ̀ tí wọ́n sì ń pa owó wọlé tá à ń rówó pa sápò láti bẹ̀ ẹ jẹ́ kó ra wà bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tẹ́ bá a sọ pé ìjọba àpapọ̀ nìkan ló fẹ́ ṣèkápẹ̀ kò dáa tó kò bójú mu àwọn tí wọ́n bá máa gbé fún tó máa máa ṣèkápẹ̀ wọ́n gbọ́dọ̀ ní ọ̀rọ̀ ti ẹ̀ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta lọ́kàn eléyìí tó ní tó kan gbogbo wa gbọ̀ngbọ̀n wọ́n wá jẹ́ kó di mímọ̀ wípé ní báyìí o gbogbo wa la gbọ́dọ̀ jọ lẹ́tọ̀ọ́ sí i bẹ́ẹ̀ bá sọ pé kíjọba àpapọ̀ nìkan kó máa dá ṣìkápẹ̀ kó máa dá pàṣẹ lórí ẹ̀ kó tọ̀nà tó ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ lẹ ti máa kà á lákàgbádùn. ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti iléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà. baálé mi nọ́ọ̀sì sọ fún mi ní ilé ìwòsàn lónìí wípé ó ṣe pàtàkì fún mi láti sinmi díẹ̀ lẹ́yìn tí mo bá bí oyún inú mi yìí kí ara mi ba lè mókun dáadáa. bẹ́ẹ̀ ni o bàbá junior ọ̀rẹ́ mi náà sọ fún mi ó ní kò dáa kí obìnrin bímọ léraléra ó sọ wípé àwọn ń fi ètò sí ọmọ bíbí. fífi ètò sí ọmọ bíbí bí àǹtí nọ́ọ̀sì ṣe pé gan-an nìyẹn ó sọ wípé oríṣiríṣi ìlànà ìfètòsọ́mọ bíbí ló wà èyíkéyìí tí ó bá ti wù mí ni mo lè ṣe lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ tí ó péye ní àfikún hmm. a tún lè ní oyún nígbàkúgbà tí ó bá ti wù wá. ìfètòsọ́mọ bíbí jẹ́ ọ̀nà pàtàkì kan láti fi àyè sílẹ̀ láàrin ọmọ kan sí èkejì nípa dídẹ́kun oyún àìròtẹ́lẹ̀ fún àlàyé àti ìtọ́sọ́nà tí ó péye ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero zero zero zero two two two five two tàbí kí o lọ sí ilé ìwòsàn tí ó wà ní agbègbè tí ó ní àmì àwọ̀ olómi ewé láti yan ètò tí ó bá ọ lára mu àmú ìkéde yìí wá láti ọ̀dọ̀ àjọ tí ó ń ṣe àkóso ètò àlàáfíà pẹ̀lú ìbáṣepọ̀ Marie Stopes Nigeria àti ìrànlọ́wọ́ lọ́wọ́ ìjọba Denmark. ẹ káàbọ̀ padà a ṣì wà lórí ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ máa fi kọ́mẹ̀ntì ń ṣọwọ́ sójú òpó facebook fresh one oh seven point nine fm lábẹ́òkúta lẹ́ máa ṣáàṣì fún ẹ láìkí ẹ̀ kẹ́ ẹ máa wá ketekete kẹ́ ẹ máa wá fi àwọn kọ́mẹ̀ntì yẹn kẹ́ ẹ máa fi ṣọwọ́ síbẹ̀. ìsọ̀rọ̀ ní gbèsè ìsúnmọ́sí ní ìgbẹ́tẹ̀gà ìjọba ìpínlẹ̀ Ògùn ló ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ báyìí láti rí i pé ó ṣe àgbékalẹ̀ àtẹ̀ kan lójú ẹ̀rọ ayélujára bíi ajere èyí tí yóò fi oore ọ̀fẹ́lẹ̀ fún àwọn ọmọ ìpínlẹ̀ ogun àti olùgbé ibẹ̀ láti máa fi ohun tó ń dùn wọ́n lọ́kàn ṣọwọ́ sí ìjọba kí ìjọba sì máa dá wọn lóhùn lóòrèkóòrè ìwé ìròyìn pen pushing tó mú ròyìn náà wá jẹ́ kó di mímọ̀ wípé ẹni tí ó jẹ́ ọ̀gá fún ẹ̀ka yìí ni ó sọ̀rọ̀ náà di mímọ̀ ìyẹn ọ̀gbẹ́ni adésínà mokolu ó ní ṣíṣe àgbékalẹ̀ àtẹ yìí yóò fún àwọn aráàlú lórí ọ̀fẹ́ láti sọ ohun tó ń dùn wọ́n àti ohun tó ń ṣẹlẹ̀ lágbègbè wọn tí ò tí ì dé etí ìjọba láti fi ṣọwọ́ sí orí àtẹ yìí níbẹ̀ ìjọba yóò sì fi èsì padà wípé àwọn ti gbọ́ àbí iṣẹ́ ń lọ lórí ẹ̀ ibà ìlànà bá iṣẹ́ dé ó eléyìí ó máa jẹ́ kí ìjọba àti àwọn tó ń ṣàkóso lórí kí ọ̀rọ̀ wọn kó lè yíra wọn ẹ̀ka àròyìn tó kù nínú ìwé ìròyìn pen pushing. ẹ ṣàmúṣẹ sísọ afárá ẹlẹ́sẹ̀ lílò dídọ́dán lówó orí ọ̀rọ̀ yàn láṣọ ìbúra aṣojú ló sọ fún àjọ ẹ̀ṣọ́ ojú pópó bẹ́ẹ̀ wọ́n ní ilégbèmọ̀ aṣojú orílẹ̀ nàìjíríà ló ti ké sí àjọ ẹ̀ṣọ́ ojú pópó nílẹ̀ wa FRSC láti gùn lé ètò ìlanilọ́yẹ̀ fáwọn ará ìlú àti ìpolongo eléyìí tó rinlẹ̀ dòdò tó kọjá lé kọjá kò lórí ìdí pàtàkì tí gbogbo ọmọ nàìjíríà fi gbọ́dọ̀ máa lo àwọn afárá ẹlẹ́sẹ̀ tí wọ́n ṣe lóòrèkóòrè sáwọn ojú òpópónà márosẹ̀ ilégbìmọ̀ aṣojú ló tún rawọ́ ẹ̀bẹ̀ sí àjọ ìṣojú pópó FRSC láti foríkorí pẹ̀lú àwọn àjọ elétò ààbò tó kù àtàwọn àwọn agbófinró yìí pé kí wọ́n máa fi ọwọ́ ṣìkún kí wọ́n sì máa fi kélé òfin gbé ẹni náà eléyìí tó bá sọdá lójú títì ìyá àwọn ojú títì eléyìí tó jẹ́ ti òpópónà márosẹ̀ bẹ́ẹ̀ kẹ̀rẹ́ tó sì jẹ́ pé afárá ẹlẹ́sẹ̀ ó wà ń bẹ̀ wọ́n ní èyí jẹyọ lẹ́yìn àbá kan látọ̀dọ̀ ẹnìkan tí wọ́n pè ní Abbas Adigun níbi ìjókòó ilégbèmọ̀ aṣojú eléyìí tí wọ́n pè ní ìdí pàtàkì láti sọ lílo afárá ẹlẹ́sẹ̀ di dandan lówó orí ọ̀rọ̀ yàn láṣọ ìbora láwọn ojú òpópónà márosẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà nígbà tó wá mú àbá náà wá àdìgún ó wòye wípé àwọn ojú àwọn afárá ẹlẹ́sẹ̀ náà òun ló jẹ́ pé wọ́n máa ń fìdí rẹ̀ sọlẹ̀ sí àwọn apá ibi tó gbẹlẹ́gẹ́ àtàwọn ojú òpópónà tó léwu níbi tó jẹ́ pé ìjàmbá ó ti máa ń wáyé ṣùgbọ́n bẹ́ẹ̀ bá tún wò ó ẹ rí i pé afárá ẹlẹ́sẹ̀ yìí ó ṣe pàtàkì ó ní ipa tó ń kó nínú akitiyan láti mú ẹ̀dínkù bá àwọn ìjàmbá lójú pópó àti lójú àwọn ọ̀nà márosẹ̀ gbogbo aṣòfin àgbọ̀ ọ̀hún òun ló wá bẹnu àtẹ́lu ìwà àìlákàsí àti dídàgúnlá eléyìí táwọn ẹlẹ́sẹ̀ àwọn tí wọ́n fi ẹsẹ̀ rìn tí wọ́n máa ń ṣe sí àwọn afárá ẹlẹ́sẹ̀ eléyìí tó wà níbẹ̀ Adigun wa jẹ́ kó dìímọ̀ pé eléyìí ló fà o tó fi jẹ́ pé ní báyìí ó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi kélé òfin kí wọ́n máa fi gbé ẹni náà eléyìí tó bá mọ afárá ẹlẹ́sẹ̀ tó bá mọ lójú tẹkitẹki tó wá fún ọ̀nà lójú òpópónà márosẹ̀ ìwé ìròyìn punch tó jáde fún tòní ọjọ́bọ̀ níbẹ̀ ló wà. ẹni tí ó bá ní etí kó gbóhun tí ẹ̀mí sọ fún àwọn ìjọ àjọ tó ń gbógun ti ìwà jìbìtì lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn àjọ efcc ló ti ṣe àgbékalẹ̀ àtẹ̀ kan sórí ẹ̀rọ ayélujára tí wọ́n pè ní eagle eye àtẹ̀ yìí ni yóò ṣèrànlọ́wọ́ láti máa ta àjọ efcc lólobó bí èèyàn bá ti kẹ́fìn ẹni tó kó owó òlu pamọ́ tó wá ń jayé fàmílétè kí n tutọ́ ládùúgbò ẹni tó jẹ́ alága fún àjọ efcc abdulrasheed báwa ló sọ eléyìí di mímọ́ Oni omi ti gbẹ lẹ́yìn ẹja àwọn oníjìbìtì lórílẹ̀‐èdè yìí torí pé ó ti rọrùn báyìí láti tẹ àjọ EFCC lólobó lórí ẹnikẹ́ni èyí tí ó bá ti kó owó òlú mì àbí tó ń ṣe owó òlú makumako ó ní àtẹ náà làwọn ṣe láti rí i pé yóò fi rọrùn fún ẹnikẹ́ni tí ó bá fẹ́ fún àjọ EFCC ní tó bá fẹ́ ta àjọ EFCC lólobó wípé nǹkan báyìí báyìí ń lọ láti báyìí báyìí báyìí àti gbogbo ẹ̀rí tó bá rí níbẹ̀ ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí àkọlé kan tó rè é tó sọ wípé ogunlọ́gọ̀ àwọn èèyàn di aláìnílé lórí o lólúlu ilẹ̀ wa látàrí bí àjọ tó ń ṣàkóso lúlu ilẹ̀ wa Àbújá ṣe wó àwọn ilé àti àwọn gbọ̀ngàn eléyìí tó ń lọ bíi mẹ́tàléní àádọ́rin àti irinwó four hundred and seventy three palẹ̀ wọ́n ní ìgbìmọ̀ eléyìí tó ń ṣe kò kárí olúlu ilẹ̀ wa lọ́jọ́rú àná ló mà ti da àwọn ilé kan wó lulẹ̀ ìyẹn ilé tó ń lọ bíi mẹ́tàléní àádọ́rin ó lé ní irinwó lágbègbè ìdósàkì ní àbújá wọ́n ní àkànṣe ètò àwópalẹ̀ eléyìí tí wọ́n gbé kalẹ̀ lọ́jọ́rú àná òun ló jẹ́ àlékún sí kan tí wọ́n ti kọ́kọ́ ṣe lọ́jọ́ àbámẹ́ta tó kọjá yìí wọ́n ní nínú tọ́jọ́ àbámẹ́ta tí wọ́n ṣe kọjá àwọn ilé eléyìí tó ń lọ bíi mẹ́tàdínlógóje one thirty seven òun ni wọ́n wó palẹ̀ lára èyí tá a ti rí àwọn ilé ìfiniwọ̀sí fáwọn akẹ́kọ̀ọ́ àwọn ilé ìtura àwọn ilé ìtajà àwọn àti bàbà àtàwọn ilé tí wọ́n ti máa ń jẹun ti gbàlódé wọ́n jẹ́ kó dì mọ̀ wípé à àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n dúró gbágbágbá ń bẹ̀ bóyá a lè rí ẹnikẹ́ni eléyìí tó fẹ́ ṣe àwọn agbèfọ́ba tó fẹ́ ṣe wọ́n léṣe nínú ọ̀rọ̀ tirẹ̀ alága ìgbìmọ̀ eléyìí tó ń ṣe àfọ̀mọ́ ìlú lólúlu ilẹ̀ wa ìkárò àtà òun ló jẹ́ kó dìbò pé ètò yìí pọ̀ dandan o lójú ọ̀nà àti jẹ́ káwọ́ èèyàn kí wọ́n lè máa tẹ̀lé ààtò ilé kíkọ́ nílùú Àbújá ó wá jẹ́ kó dìbò pé àti wá o ẹ ṣì fìrìfìrì lásán òun lẹ sì ń rí yìí o kúlẹ̀kúlẹ̀ ó sì ń bọ̀ ńbẹ̀ torí pé a rí i pé ọ̀pọ̀ àwọn èèyàn ló jẹ́ pé ọ̀nà bí wọ́n ṣe ń kọ́lé àti bí wọ́n ti ń ṣe àgbékalẹ̀ ilé kíkọ́ wọn kò tẹ̀lé ìlànà ààtọ̀ fún ọ̀rọ̀ ilé kíkọ́ nílùú àbújá torí náà òun ló ṣe wá pọ̀ dandan wàyí ká bẹ̀rẹ̀ sí ní ṣe àmúṣe ààtò àti àgbékalẹ̀ ọ̀rọ̀ ilé kíkọ́ wọn wá jẹ́ kó ti mọ̀ wípé ní báyìí o bá a ti ń sọ̀rọ̀ yìí àwọn ilé míì eléyìí tó sì ń lọ bí àádọ́ta ó dín ẹyọ kan ó lé ní ọ̀ọ́dúnrún three hundred and forty nine òun ni wọ́n ti fojúsùn láti tún wó palẹ̀ lágbègbè uchafa Dusse àti àwọn agbègbè bíi Mpapi kúlẹ̀kúlẹ̀ wà nínú ìwé ìròyìn Punch. ẹ jẹ́ kí a kọjá sínú ìwé ìròyìn Nation níbẹ̀ láti kà á wípé ìrètí wà wípé aláṣẹ Muhammadu Buhari yóò gúnlẹ̀ sí ìpínlẹ̀ Katsina lónìí láti lọ sí aṣọ lójú iṣẹ́ àkànṣe ìpèsè omi tuntun kan èyí tó ṣẹ̀ṣẹ̀ ṣe sí ìpínlẹ̀ Katsina yàtọ̀ sí eléyìí aláṣẹ muhammadu buhari yóò tún bá wọn sí ojú òpópónà dùzima sí tàṣíà èyí tí ó wà ní ìjọba ìbílẹ̀ dùzima ní ìpínlẹ̀ katsina tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí tó ń dán gbinrin alábòjútó fún iṣẹ́ òde ilé gbígbé àti ìgbòkúdò ọkọ̀ ní ìpínlẹ̀ katsina alhaji tasiu dandagoro ló kéde eléyìí tó sì jẹ́ kó di mímọ̀ fún ìwé ìròyìn nation wípé òní ni aláṣẹ Muhammadu Buhari yóò àbáwọn sí àwọn iṣẹ́ àkànṣe náà ó ní ìpàdé kan èyí tí igbákejì gómìnà ìpínlẹ̀ Katsina Maniru Yakubu pè láìpẹ́ yìí òun ni láti ṣe gbogbo ètò láti gbàlejò aláṣẹ ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn nation. dúró dèmí nípínlẹ̀ katsina àkọlé kọrí ètò sọ wípé àwọn aláṣẹ katsina wọ́n sọ wípé kí afẹ́fẹ́ yẹ̀yẹ̀ tó máa ń wáyé lásìkò ọdún iléyá kóró wá pé kó dúró bọ̀rọ̀ gidi o nígbà tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo èèyàn láti gùn lé àdúrà lóní kíkankíkan wọ́n ní àwọn aláṣẹ àti àwọn tí wọ́n ń darí ìlú Katsina àti agbègbè Daura òun ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn afẹ́fẹ́ yẹyẹ àwọn onígbẹ́dẹ́mukẹ eléyìí táwọn èèyàn máa ń ṣe tí wọ́n máa ń sọ pé ọdún iléyà eléyìí yóò láòdù púpọ̀ wọ́n ní ní báyìí kò lè láòdù lókì òun ló máa bá dé ní Katsina àti agbègbè Daura látàrí àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò wọ́n jẹ́ kó di mímọ̀ pé bẹ́ẹ̀ ò bá mọ̀ bí wọ́n ṣe máa ń ṣe ayé ọdún iléyà tiwọn ó máa ń láòdù púpọ̀ ó máa ń ṣe gbẹdẹmukẹ̀ lára àwọn ètò tí wọ́n máa fi ń sàmì rẹ̀ òun ni gígùn ẹṣin tí wọ́n máa máa ṣe yàgídíyòdò ní ààfin emir katsina dókítà abdulmumin usman àti emir ti daura alhaji farouk umar àwọn uh, emir méjèèjì yìí àwọn ni wọ́n ti wá sọ̀rọ̀ tí wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn èèyàn tó wà nílùú méjèèjì wípé àkókò yìí kì í ṣàkókò onígbẹdẹmukẹ lóní fẹ́rẹ́ jogi lóní lẹ́wọ̀nlẹ̀ òun la máa ṣe o kí kálukú ó lè lo àǹfààní náà láti fi gbàdúrà fún ìmúpadàbọ̀sípò àlàáfíà nípínlẹ̀ Katsina àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ àwọn kan tọ́rọ̀ ṣojú ẹ̀ wọ́n jẹ́ kó di mímọ̀ pé èrèdí pàtàkì tí wọ́n fi mú ìpinnu tó mọ́yán lórí yìí òun ni látàrí adarí tí ètò ààbò eléyìí tó lọ tikọtikọ tó lọ́jú pọ̀ nípínlẹ̀ náà agbẹnusọ ẹkú katsina ìròbìndáwà òun ló fìdí èyí múlẹ̀ lọ́jọ́rú àná ó wàá jẹ́ kó dimọ̀ pé gbogbo àwọn afẹ́fẹ́ yẹ̀yẹ̀ gbogbo àwọn ariwo kíkankíkan eléyìí tó máa ń wáyé lásìkò ọdún iléyà wọn ní ní báyìí o ó sì rò wá pé ná kíkálukú ó lè lo àkókò náà láti fi ké sí elédùnmarè ọba aláwùrábí kó lè wá gbà wàrà wá kalẹ̀ lọ́wọ́ ètò ààbò tó lọ́jú pọ̀ ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ló wà. ẹ jẹ́ kí a kọjá sí abala ètò ẹ̀kọ́ akọ́ṣẹ́kọ́mọṣẹ́ nípa ètò ẹ̀kọ́ kan tó tún jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ bloomberry school gbọ́kànnì oníkolobó abẹ́òkúta arábìnrin ògúnmùíwá olúṣọlá ti tẹnumọ́ bó ṣe ṣe pàtàkì tó láti fún àwọn ògo wẹrẹ ní ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ èyí tó yanrantí gẹ́gẹ́ bí arábìnrin náà ṣe sọ ó ní ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ èyí tó yanrantí òun ló dàbí ọ̀pákùtẹ̀lẹ̀ fún gbogbo ètò ìkẹ́kọ̀ọ́ tó kù tí akẹ́kọ̀ọ́ yóò kọ́ lọ́jọ́ iwájú olúṣọlá ṣe àlàyé ọ̀rọ̀ yìí lọ́jọ́rú àná lákòókò tí wọ́n ń ṣe ayẹyẹ ọdún kan ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ náà gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní nígbà tí ọmọ bá ní ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ èyí tó yanrantí onírú ọmọ bẹ́ẹ̀ tó bá dé ilé ẹ̀kọ́ girama àti fásitì ẹ̀ rí i pé yóò máa ṣe dáadáa ju ọmọ tó jẹ́ pé ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ èyí tó ní ó mẹ́hẹ̀ẹ́ ó ti àtiwájú wípé nígbà tí àwọn fẹ́ bẹ̀rẹ̀ ètò ìkẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ èyí tó pé ọdún kan yìí pé ọmọ méjì péré ni àwọn fi bẹ̀rẹ̀ ó wá ṣe àlàyé pàtàkì tó wà nínú ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ èyí tó yanrantí ó ní ó máa ń jẹ́ kí ọmọ ní ìgboyà nínú ara rẹ̀ wípé kò sí ohun dáadáa tóun bá gbèrò láti ṣe tí òun ò ní lè ṣe ó ṣe àlàyé wípé eléyìí sì máa tún jẹ́ kí ọmọ jáfáfá kó lè ronú jinlẹ̀ láti ṣe ohunkóhun tí o bá fẹ́ ṣe ìròyìn yẹn kù sínú ìwé ìròyìn platform times. nínú ìwé ìròyìn punch lèmi ṣì wà àkọlé kan rèé tí mo tútú lẹ́kàn tó ní ẹnìkan farapa o gẹ́gẹ́ bí àwọn mọ̀lẹ́bí kan nínú ẹ̀yà fúlàní bí wọ́n ṣe fìjà pẹ́ ta lórí ẹni tí yóò ṣú olórí ẹbí wọn lópó òun làkọlé ìròyìn wọ́n ní arákùnrin kan eléyìí tó jẹ́ fúlàní tí orúkọ rẹ̀ ń jẹ́ babi aliu òun ló mà jẹ́ pé ó farapa yánnayànna o lásìkò fàákàjà láàrin àwọn mọ̀lẹ́bí kan tí wọ́n jẹ́ fúlàní ní ìjọba ìbílẹ̀ kayama ní ìpínlẹ̀ kwara wọ́n ní fífìjà pẹ́ẹ́tà náà eléyìí tó wáyé lówùúrọ̀ ọjọ́rú àná òun ló jẹyọ látàrí lọ́gbọ̀lọ́gbọ̀ fàákàjà èdè àìyedè mi ò gbà tiẹ̀ ìwọ ò gbà tèmi lórí ọ̀rọ̀ wípé ta ni yóò ṣú ìyàwó olórí ẹbí eléyìí tó papòdà láìpẹ́ yìí ta ni yóò ṣú lópò ìyẹn ni tí wọ́n pè ní Alhaji Bello tó gbẹ̀mímì láìpẹ́ yìí gẹ́gẹ́ bí àwọn kan tí ọ̀rọ̀ ń ṣojú ẹ̀ bí wọ́n ṣe sọ tó fi mọ́ àjọ elétò ààbò oníláàbò ìlú NSCDC ni wọ́n jẹ́ kó di mọ̀ pé fàákàjà rúgùdù náà òun ló bẹ̀rẹ̀ nígbà tí àbúrò olóògbé tó jẹ́ olórí ẹbí náà Bello tó ń pinnu wípé èmi ni mo máa ṣú ìyàwó bọ̀dá wa èmi ni màá ṣú lóko tó sì wá jẹ́ pé ọ̀rọ̀ yìí kò dùn mọ́ gbogbo mọ̀lẹ́bí àti tó fi sílẹ̀ kò dùn mọ́ wọn nu àwọn ọmọ yìí bá fẹnu kò wọ́n bá fìgbánú kan ṣọ̀já pé a nígbà tí bàbá wa tí wọ́n papòdà tẹ́ ẹ wá ti ń sáré ṣe ìkéde wípé ẹ máa ṣúyà wa lópo níbi tọ́rọ̀ dé dúró báyìí ó ti fojú wọn gédéǹgbé wípé ẹ̀yin lẹ́gbẹ̀mí bàbá àwọn o wọ́n wá jẹ́ kó dì mọ̀ pé eléyìí ló fà á ti lọ́gbọ̀lọ́gbọ̀ tó fi ṣẹlẹ̀ agbẹnusọ àjọ NSCDC Babawale Afọlábí tóun náà fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ló jẹ́ kó di mímọ̀ pé bí náà lọ́gbọ̀lọ́gbọ̀ bó ṣe ṣẹyọ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ NSCDC wọ́n mà ta ti wèrè láti lọ síbẹ̀ láti lọ bomi pa náà lọ́gbọ̀lọ́gbọ̀ kó bá máa fẹjú kẹ̀kẹ́ kọjá kàsí àrà ó wá jẹ́ kó di mímọ̀ pé ní kété tí àwọn gba ìpèrè àgọ́ wípé fàákàjà kan ó ti ń ṣẹlẹ̀ àwọn tètè débẹ̀ wọ́n wá jẹ́ kó di mímọ̀ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ pé mi ni màá ṣú ìyàwó olóògbé lópó èmi kọ́ ni màá ṣú òun ló fa wàhálà tó tó sì ti jẹ́ pé ẹni náà eléyìí tó farapa nínú fàákájọ ọ̀hún ó ti wà ní ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn òyìnbó nílùú ìlọrin àwọn tí wọ́n sì ṣe ẹni náà níṣekúṣe ọwọ́ ti tó wọn nígbà tí wọ́n ti ń pò wọ́n lọ́fúyọ̀yọ̀ fún ìfọ̀rọ̀wérọ̀ àtiṣẹ́ ìwádìí eléyìí tó gúnmọ́ ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ níbẹ̀ ló wà. ìròyìn kan tí a bá pàdé nínú ìwé ìròyìn pen pushing ló ń kọrin pé kí là ń bọ lọ́bà kóró wá là ń bọ lọ́bà kóró wá níbi tí àgbáríjọ àwọn olùṣàkóso ilé ìwé ìròyìn pen pushing media ti ń kí olóyè olúṣẹ́gun ọ̀ṣọ́bà kú oríire ti ayẹyẹ ọjọ́òbí ọdún kejìlélọ́gọ́rin lókè èèpẹ̀ olóyè olúṣẹ́gun ọ̀ṣọ́bà tó ti gbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ògùn níbẹ̀ ni ìwé ìròyìn pepushin ti ń kí bàbá náà kú oríire fún ìgbésí ayé dáadáa èyí tí wọ́n ń gbé lókè èèpẹ̀ nínú ìwé ẹ kú oríire ti ọjọ́ òbí tí wọ́n fi ṣọwọ́ sí gómìnà tẹ́lẹ̀ rí náà níbẹ̀ èyí tí di méjì káyọ̀dé adéjèjì buwọ́lù níbẹ̀ ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé ó jẹ́ ohun ìdùnnú wípé pemphucin mọrú èèyàn pàtàkì bíi bàbá ọ̀ṣọ́bà fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe gẹ́gẹ́ bí akọ̀ròyìn gẹ́gẹ́ bí olóṣèlú àti gẹ́gẹ́ bí àgbà ní àwùjọ wọ́n ní pípẹ́ ní mọ̀pẹ́ńpẹ́ ò pé wọ́n á pẹ́ láyé wọ́n á fi èrìgì jóbe wọ́n á sì fi ọwọ́ pa ewu ìwé ìròyìn pen pushing ló kọ ìròyìn nínú ìwé ìròyìn nation láti kà á níbi tí aláṣẹ muhammadu buhari àti ìyàwó rẹ̀ ajiya aisha buhari ti ń kí arábìnrin fọlọ́runṣọ́ alákìjà kú oríire ti ọjọ́ bí àádọ́rin ọdún lókè ìpẹ́ nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì fún aláṣẹ lórí ọ̀rọ̀ ètò ìròyìn àti ìpolongo Malam Garuba Shehu níbẹ̀ ni aláṣẹ Buhari àti ìyàwó rẹ̀ Aisha Buhari ti ń bá arábìnrin Fọlọ́runṣọ́ Alákìjà yọ ayọ̀ ti ọjọ́ ìbí wọn èyí tí wọ́n ń ṣe lókè ìpẹ́ ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn nation. ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà. akọ́lé màrà iléeṣẹ́ infinity estate tó ń sọ ní donílé lórí yẹn jẹ́ pẹ̀lú iléyà special mega promo. orí dídí seriously dùn o. bẹ́ẹ̀ni bàbá gbàjámọ̀ àti gbogbo ẹni tó ń gbọ́ ìkéde yìí ẹ tètè lọ jàǹfààní ẹ̀dínwó tí iléeṣẹ́ infinity estate ń ṣe fáwọn lẹ́wọ̀n tí wọ́n ń tà. ilé infinity estate tó wà lóko omi ìjú ọ̀tà road ogun state outcake nílẹ̀ yẹn ó ti di eight hundred and fifty thousand naira per plot. ilẹ̀ eléyìí ní sí ọ̀fọ̀ má mi sí ẹ̀. bákan náà infinity estate tó wà ní kọ́bapẹ́ ìyẹn ti four fifty thousand per plot pẹ̀lú forty five thousand owó development ẹ̀ àti la infinity estate tó wà lájẹ́bọ̀ road mile seven lẹ́gbẹ̀ẹ́ OGTV tàǹtà lọ́wọ́ ìyẹn ti di four hundred thousand naira per plot pẹ̀lú forty five thousand owó dọ́kúmẹ̀ntì ẹ̀ july thirty ni promo yẹn máa parí o àyẹ̀sùn díẹ̀ díẹ̀ àti gbẹ̀tẹ̀ wà office infinity estate wà ní lasọ́lé bus stop àti ọ̀tà opposite mobile filling station ìjú ọ̀tà ọ̀tà state telephone zero eight one zero zero zero six one three three two lẹ́ẹ̀kan sí zero eight one zero zero zero six six one three three two péku ilé gbọ́ kó sọ fún toko àgbàyanu àǹfààní rẹ̀ láti ṣoríire gẹ́gẹ́ bí alágbàtà omi smart fit water aláṣẹ àti olùdarí iléeṣẹ́ aridan foods limited tí wọ́n ń ṣomi smart fit water omi tó gbajúmọ̀ láwùjọ omi tí gbogbo èèyàn pariwo ẹ̀ pé gbogbo èèyàn láti wá darapọ̀ gẹ́gẹ́ bí alágbàtà omi smart fit water ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan gbogbo àwọn tí wọ́n nífẹ̀ẹ́ láti di alágbàtà àti àwọn alágbàtà omi smart fit water ọjọ́ sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù keje ọdún twenty twenty one òun ni ìdánilẹ́kọ̀ọ́ òun yóò foods limited tó wà ní moringa road lala Lagos Abẹ́òkúta expressway ìpínlẹ̀ Ògùn lára àwọn àǹfààní tó wà fún gbogbo àwọn alágbàtà wa ni ètò ìrìnàjò afẹ́ lọ sí ìlú Dubai lọ́fẹ̀ẹ́ ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ eyín ni academic scholarship àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ darapọ̀ mọ́ wa lónìí kó o jèrè rẹpẹtẹ fún àlàyé ẹ pè 091 200 108 38 091 200 108 three eight. tó o bá ti ń bọ̀ ìwọ ṣáà ti wọ mọ́tò láti láfẹ́ wá bọ́ọ̀lẹ̀ ní lala village kó o bèrè ilé ìtajà smart fit water. when exhausted from work sustain the passion. ìlànà àti òfin wà nílẹ̀ o. káàbọ̀ padà odò ní pápápá ìròyìn etí ọba ńlé etí ọba lóko. lóní pápápá wọn ni lọ́gbọ́lọ́gbọ́ kan eléyìí tó ń jẹyọ nínú ẹgbẹ́ òṣèlú PDP ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ló máa tún ti gba ọ̀nà mìíràn ṣayọ lọ́jọ́rú àná gẹ́gẹ́ bí àwọn ọmọ gànfè tí rètí wà wípé àwọn ọmọ ẹgbẹ́ eléyìí tínú ń bi tọrọ òtẹ́ lọ́rùn bí nǹkan ṣe ń lọ nínú ẹgbẹ́ náà òun ni wọ́n jẹ́ agbódegbà fún àwọn ọmọ jàǹdùkú ọ̀hún tí wọ́n sì lọ ń kọlu olúlé ẹgbẹ́ ẹ̀yà kan eléyìí tó wà ní Bódìjà àwọn akọ̀ròyìn wọ́n jẹ́ kó dìmọ̀ pé àwọn ọmọ jàǹdùkú yìí tí wọ́n wọ ìbòjú face mask òun ló jẹ́ pé wọ́n yabo wọ́n nínú gbọ̀ngàn náà tí wọ́n sì ṣe iṣẹ́ burúkú nírọ̀lẹ́ nígbà tí àwọn òṣìṣẹ́ tí ọwọ́ ti pa tẹ̀sẹ̀ ti pa àwọn tí wọ́n ń gbé agbègbè ọ̀hún ni wọ́n jẹ́ kó dimọ̀ pé àwọn làwọn tètè pé iléeṣẹ́ ọlọ́pàá làwọn sí wọn nígbẹ́rẹ́ ìpàkọ́ o ṣùgbọ́n nígbà tí wọn yóò fi dé wọ́n ní àwọn ọmọ jàǹdùkú náà wọ́n ti fẹsẹ̀ fẹ lára àwọn nǹkan tí wọ́n bàjẹ́ òun láti rí àwọn kọ̀ lónìrànràn àtàwọn èròjà ọ́fíìsì ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ níbẹ̀ ló wà ìròyìn yẹn ni a sì máa fi káàdì ètò ti òwúrọ̀ yìí ah, kí ẹ̀yin ará ilé náà lè ní oore ọ̀fẹ́ láti dá sí nọ́mbà ọ̀nà máa pè sí yẹn náà. zero eight one eight one one one one zero seven nine zero eight one eight one one one ten seventy nine tàbí zero eight one five four three two ten seventy nine zero eight one five four three two ten seventy nine lójú òpó facebook babaláwo fresh ẹ kú ojúmọ́ bí wọ́n ṣe gbé buhari àti àwọn yòókù ẹ̀ lọ sí ilé ẹjọ́ àgbáyé icc ó dáa bẹ́ẹ̀ um, olú akínyẹmí olúṣọlá àti sunshine cdo jẹ́rẹ́ abẹ́òkúta mo kí ọmọ bàbá tíṣà àti oníkànga ọ̀rọ̀ ìgbòho àtijọba àpapọ̀ yìí ni ó mo rọ ìjọba àpapọ̀ kí wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú ọ̀rọ̀ yìí nàìjíríà ò ní bàjẹ́. àmín. ọmọ bàbá tíṣà well done sir fresh i toile for you mọ àná tì nílé awo abe fagbemi gbogbo wa là ń pariwo pé àwọn darandaran pa wá ní ìpakùkà ní agbègbè gúúsù ṣùgbọ́n ìjọba buhari kò rí nǹkan ṣe sí ẹni tó tún jẹ́ ká tó jà fún ẹ̀tọ́ ilẹ̀ yorùbá ni wọ́n tún lé lọ báyìí ẹ kí wọ́n fi sùúrù yanjú ọ̀rọ̀ náà orílẹ̀-èdè nàìjíríà ò ní bàjẹ́. àmín. <coughs> ok eléyìí gbẹ̀ngàn oyè fẹ́ sọ bàbá tíṣà please leave babaláwo fresh alone or are you feeling jealousy for your information is now abore of fresh okay. ta ni ẹ. Mm, mm, mm, so ẹ sakaraya olúbáyọ̀ tanígbọ́lá ẹ kú ojúmọ́ gbogbo ọmọ nàìjíríà àtẹ̀kàn tíjọba ìpínlẹ̀ Ògùn fẹ́ gbé kalẹ̀ yìí láti máa fi èrò wa ṣọwọ́ sí ìjọba mà dára ẹ jẹ́ kí a máa gbáradì láti lò ó rè o kí ìjọba máa bá wa mójútó afárá ẹlẹ́sẹ̀ gbogbo àwọn afárá ẹlẹ́sẹ̀ kan wà tó jẹ́ pé àwọn ọmọ jàǹdùkú náà fi bẹ̀ ṣe ibùgbé ta ló máa gúnrú afárá bẹ́ẹ̀ <laughs> àfáà Niyaz Katayi yanjú ẹ pé ètò ọpọlọ yóò ní dàrú lọ́la Shehu Ibrahim Niyaz àmín kí àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n fi Sunday Ìgbòho lọ́rùn sílẹ̀ yẹn ni àfáà Niyaz mú wá ẹ kú ètò bàbá tíṣà àti oníkànga abọ abọ́lọ́run kò ní fi sílẹ̀ àti gbogbo ọmọlẹ́dẹ̀ nàìjíríà lápapọ̀ kíjọba kí ló dé tíjọba kò tí ì fi ọwọ́ ọ̀rọ̀ Sunday Ìgbòho sílẹ̀ àwọn tí a lọ lórí ọ̀fẹ́ láti kà torí pé ojú òpó fóònù hello. hello ẹyọ kan náà la máa lè gbé ń bẹ. ẹ kú ojúmọ́ ẹ ti wà ń bẹ̀ àyà ó ṣe kọ̀kọ̀kọ̀ hello. hello hello eh, ẹ máa kó ojúmọ́ o. ojúmọ́ aláyọ̀ ni sà. mo kí babaláwo fresh. ẹ rà sà ọmọ bàbá títà. ẹ ṣe sà. agbọ́ ọlọ́run ẹ ní pasán ẹ ní kókó ẹ ní pàdánù ẹ sì ní tẹnugbóbi ọwọ́. àmín jésù. orúkọ tèmi ni aláwùyọ̀pọ̀ láti wárí àgbẹ̀lọba lórí ọ̀rọ̀ Sunday Igboho mo fẹ́ kí ìjọba àpapọ̀ kọ́ jọ̀dún yọ nǹkan tẹ̀jẹ́jẹ́ hmm. ọmọ ikọ́ ọmọ ọmọ máa bá wọn yanjú ẹ̀ lágbọ́ hmm. ọlọ́run àrèrógún àrèrí wàhálà o ẹ ṣe púpọ̀ ó dàbọ̀. ẹ ṣeun sà hello ẹ káàárọ̀ ta ló wà ń bẹ̀. hello ẹ káàárọ̀ kó ojúmọ́ ẹ kú ètò. yes sir. orúkọ tèmi ni samuel abidogun mo ń pè láti ìlú rọ́bìyàn. à ń gbọ́ yín sà. eléyìí kéèyàn fẹ́ sọ sí ni ọ̀rọ̀ sunday gbogbo àti ìjọba àpapọ̀ lè fẹ́ sọ̀rọ̀ yìí lórí. ok so ọ̀nà táwọn ìgbà yẹn náà ti da káwọn kí ẹ tó fi tọ̀ kì í ṣe pé káwọn di ìgbọ̀ngàn pa kó o mm. lẹ́sẹ̀ mm. káwọn kò sọ fẹ́ kọ́ kọ́ ń fún gbọ̀ngàn fẹ́ kọ́ ń fún kan fi sunday kan sílẹ̀ lọ́rùn sí. ó dà ẹ ṣe ó dà ẹ ṣe ó dà ẹ ṣe ó. èkó sáyíká ní lẹ́ẹ̀dẹ̀ ní àtàwàkáwà lẹ̀ karò gírébì ìjọba àṣìṣe wa rárá fún ti. Hmm, ó dà. ẹ ṣe ẹ lójú òpó ti facebook sakaraya olúbáyọ̀ tanugbala aha ó pọ̀ ṣuṣu ló wá dohun tí à ń fa lọ́gbọ́lọ́gbọ́ lé lórí báyìí bí a ṣe ń ronú yàtọ̀ síra wọn ṣé kìí ṣe àwọn èèyàn igan ló pa olórí ẹbí ṣá. Hmm òun náà la fẹ́ fi kádìẹ̀ láàárọ̀ yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ fọlárìn ọ̀la ọmọ àti yínká adéríbigbé ká tó máa lọ láàárọ̀ yìí ọmọ bàbá ti ṣá o. mo ń jẹ́. fífa àkókò àtowó ṣòfò of the highest order leléyìí. ta ló ń tọ̀hún. àní fífi àkókò àtowó ṣòfò ń leléyìí. fún ta ni. ẹni tí wọ́n rán lọ computer training. Hmm. lẹ́yìn ọdún kan tí wọ́n ní kí ló ti kọ́ tó ní bọ́ start generator. <laughs> fífa àkókò ṣòfò. bẹ́ẹ̀ àgbà tó débẹ̀ wọ́n rí pé ọpọlọ gbé ọ̀rọ̀ kọ̀ǹpútà wọ́n generator. <laughs> wo kí ege olùsọjí abọ́rẹ̀ fresh wow i love the new title ẹ pé tójú òní tìyìn àmì oníkànga o. oye bá a ó kàn fẹ́ donígbàjámọ̀ láàmú ni. ta ló ní tọ̀hún. àná kàn fẹ́ da bábà láàmú ni. ta ló lọlé bábà. apárí ok tó lóun fẹ́ la pátì sáàrin orí. ok <laughs> ah, tó o kò fẹ́. bébà ní sẹ̀jẹ̀ kó sọ fún àga kó jẹ́ kílípà tó ṣe kò tiẹ̀ lè yọ <laughs> ibi irun ló ń gbé ló ń gbé pati yọ o abọ́rẹ̀ ẹ wo ẹ pàdé àwọn ikọ̀ mi bó bá di sátidé aago méje sí mẹ́jọ létí ọba èmi ni olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọgbà èdè abọ́rẹ̀ fresh bíṣọ́ọ̀bù àgbà fún ìrántá wa ẹ blọọkì ẹni yẹn kò gbọdọ̀ rìkọ́mẹ́ǹtì fi sọwọ́ sílẹ̀ mọ́ ó dàbọ̀. <laughs> ẹ wo ẹ má gbàgbé láago méjì lọ́sàn òní ẹ jẹ́ ká pàdé lórí ètò tá a pè ní àṣírí ìlera pẹ̀lú ọmọ bàbá tíṣà ẹ má gbàgbé pé ọ̀nà àbáyọ fún ìdọ̀tí inú ara àfẹ́wò lónìí títí dìgbà náà adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà òní àsọ̀wá o. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù. ó jẹ́ abọ́ ó fọ́nká. ó fọ́n á ló bá tán. èso dáradára ti fọ́. ó ti adégún kẹ̀kẹ́ kọ lọ́mọ ẹlẹ́yin. gbogbo ẹyin ti fọ́nká. àtẹ̀yìn àti èso àjàrà. bóòlù olólùṣọ́ gidi ni. èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ. torí kó má bàa jábọ́ fọ́ la ṣe pàgbo yìí ká. àjà balẹ̀ rẹ o. ó sì pọ́n ó tún dán. one oh seven dot nine fm. na fresh e dey fresh ká polówó ọjà kó dán mọ́rán ó dùn ó dán gbinrin and exhaustive news na fresh e dey fresh ká ṣe tòótọ́ kúnjú owó ó dùn ó dán gbinrin programs full of wisdom o oh. na fresh e dey fresh papa mama my brother my sister make una dey hear am o. ẹ mọ gbọ́n fresh fm àdìgbòǹgẹ̀ rédíò wẹ́n dey rain o. no be only for naija káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́. Oh, amẹ́ríkà chicago paris manchester canada london united kingdom etc na fresh fm di make dem fresh o. Oh. wọn náà darapọ̀ báwọn jẹ sọ́kọ́gbọ́ ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ni dán pẹ̀lú àwọn ètò tó ń tún ni láyé tò àti èyí tó ń kọ́ ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o. Oh dùn tó o tún dán one oh seven dot nine fresh fm ajá balẹ̀ tuntun. èèyàn tó fẹ́ kọ́ ilé akọ́kọ́ ah, orúkọ tèmi ni ẹnjìnìà adéyẹmí adéṣọkan èmi ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ rush homes and gardens iléeṣẹ́ tí ó ń fi òótọ́ inú bá oníbàárà dòwò pọ̀ tí ó sì yà lára ọ̀tọ̀ tó pọ̀ sí àwọn akẹgbẹ́ wa. àwa kì í dédé gbowó lọ́wọ́ oníbàárà láì ṣe pé wọ́n dé orí ilẹ̀ tí wọ́n bá fẹ́ rà tó sì tẹ̀ wọ́n lọ́rùn ọkàn wa sì balẹ̀ lórí gbogbo ilẹ̀ tí a ní ní ilé iṣẹ́ wa. àkọ́kọ́ mú yín lọ sí orí ilẹ̀ tí ẹ bá fẹ́ rà lọ́fẹ̀ẹ́ la máa gbé yín lọ. tí ẹ bá wá rí èyí tí ẹ nífẹ̀ẹ́ sí nínú àwọn ilẹ̀ wa ẹ ṣẹ̀lẹ̀ wá sanwó nígbà náà ìgbà náà la tó lè gba owó lọ́wọ́ oníbàárà. àwa kúrò ní ilé tó máa ní káwọn èèyàn kan mú owó wá láì rí ohun tí wọ́n fẹ́ rà. lára àwọn ilẹ̀ tí a ní ní ìlú Abẹ́òkúta òun ni Rush Garden Estate phase one tí ó wà ní Ọ̀bádà Adigbe expressway ní ìlú Ọ̀bádà Abẹ́òkúta ìyẹn tí à ń tà ní three million naira tẹ́lẹ̀ ṣùgbọ́n nísìn ó ti di two point five million naira fún iléyà promo tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ a tún ní ilẹ̀ ní Rush Garden Estate phase two ní ìlú Àṣepa Lagos Abẹ́òkúta expressway à ń ta ilẹ̀ yìí ní nine hundred thousand naira tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí à ń ta ní six hundred thousand naira fún àwọn tó ń fẹ́ jẹ àǹfààní nínú ẹ̀dínwó tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ a ní àwọn ẹ̀bùn bíi gas cooker washing machine uh -huh. television àgbo iléyà tí ó tóbi gidi gan ni a tún ní ìrẹsì òróró gbogbo àwọn ẹ̀bùn lóríṣiríṣi láti fi ṣe ọdún iléyà tí ẹ bá ti ra ilẹ̀ gbogbo ẹni tí ó bá ra ilẹ̀ ló máa gbẹ̀bùn lọ́dọ̀ wa ọ́fíìsì wa wà ní first floor Emmanuel Plaza Oníkòkò road Panṣẹ́kẹ́ ní ìlú Abẹ́òkúta zero eight one zero six one two seven nine four two zero eight one zero six one two seven nine four two zero eight one zero six one two seven nine four two ẹ̀dínwó iléyà splash tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ó máa kásẹ̀ ńlẹ̀ ní ìparí oṣù kẹjọ nínú ọdún 2021. estate wa àkọ́kọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ òun ni rush garden estate phase one tí ó wà ní ọ̀bádàdìgbẹ̀ expressway ilẹ̀ tó ti di ìlú ni. a tún ní ilẹ̀ ní rush garden estate phase two èyí tí a ń tà lọ́wọ́lọ́wọ́ ní ẹ̀dínwó six hundred thousand eléyìí wà ní ìrìnsẹ́jú mẹ́ta sí Lagos Abẹ́òkúta expressway lára àwọn nǹkan tí a ti ṣe sílẹ̀ nínú àwọn estate wa òun ni perimeter fencing estate gate out ètò ààbò wà ń bẹ̀ kì í ṣe ilẹ̀ tó lẹ́jọ́nú ilẹ̀ tí ìwé ẹ̀ pé ni tí kò sì sí wàhálà ọmọ onílẹ̀ lórí ilẹ̀ náà. ilẹ̀ wa ẹ̀rìn ìṣẹ́jú méjì òun ni phase one wa sí ọbádàdìgbẹ́ expressway a ní àwọn oníbàárà káàkiri gbogbo àgbáláyé tí ó jẹ́ àwọn ọmọ ìlú wa tó ń ṣiṣẹ́ nílùú òkèrè tó ti bá wa dòwò pọ̀. ilẹ̀ tiwa ó ṣe é rà pamọ́ ó fi ni lọ́kàn balẹ̀ yára tara ṣàṣà wá sí ilé iṣẹ́ wa tí ó wà ní first floor Emmanuel Plaza oníkòkò road panṣẹ́kẹ́ Abẹ́òkúta láti wá jẹ nínú àǹfààní iléyà splash tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ilé iṣẹ́ wa Rush Homes and Gardens gbogbo àwọn ilẹ̀ tí a ní tí àkọ́kọ́ jẹ́ Rush Homes and Garden Estate phase one ní ọbádàdìgbẹ́ express expressway àti rush garden estate phase two tí ó wà ní aṣípa nílùú abẹ́òkúta a mú owó ẹ̀ wá sílẹ̀ kí àwọn èèyàn lè jẹ àǹfààní ní àsìkò ọdún iléyà promo náà bá parí. rush garden estate phase one à ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí ní ẹ̀dínwó two point five million naira. estate tí àwọn èèyàn ti ń gbé ni estate tí ó ti di ìlú ni. rush homes and gardens ọ́fíìsì wa wà ní first floor emmanuel plaza oníkòkò road panṣẹ́kẹ́ abẹ́òkúta Phone Number wa ni zero eight one zero six one two seven nine four two zero eight one zero six one two seven nine four two lẹ́ẹ̀kan sí zero eight one zero six one two seven nine four two ẹ má gbàgbé ẹ ní àǹfààní láti wá yẹ àwọn ilẹ̀ wa wò kí ẹ tó sanwó a sì pèsè ohun jíjẹ àti mímu fún yín lọ́fẹ̀ẹ́ a ní láti ṣe yín dáadáa torí oníbàárà wa ni ẹ jẹ́ wá ọ̀rẹ́ wa má bá wọn dáwó sí gbómọ̀ tó bá fẹ́ ralẹ̀ ẹni tó ṣe gbọ́kànlé ni kó wá lọ. Rush Gardens is a reliable real estate company with excellent track record and service delivery. Wọ́n ṣe gbọ́kànlé. Wá jẹ àǹfààní promo tó ń lọ lọ́wọ́ lórí Rush Gardens phase one Ọbadaoko. Four million naira látàtẹ́lẹ̀ báyìí two point five million naira lẹ́sàn. Guess what? You can pay in installments. Bó bá ṣe ń san díẹ̀ nínú owó ni wàá máa gba receipts and other documents like contract of sale, estate covenant, survey plan àti deed of assignment. Ilẹ̀ wa sí ní government acquisition, tight security, constant power supply supply water supply àtàyè tó ṣe settle down sí ní Rush Garden phase one ọ̀bàdà oko má jẹ́ kó fò ọ̀rọ̀. two point five million naira lẹ́sàn. àwọn existing customers wà bí ẹlẹ́rìí wọ́n ti ń kọ́lé wọ́n ti ń gbébẹ̀. a wà ní first floor Emmanuel Plaza Oníkókó road Panṣẹ́kẹ́ Abẹ́òkúta zero eight one zero six one two seven nine four two zero eight one zero six one two seven nine four two Rush Gardens client focused and result oriented. ìparí oṣù keje làǹfààní yìí wà sókè fresh one note oh seven point nine fm lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà.